وإنك لعلى خلق عظيم وستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين تدين ودوا لو تدين فيدينوا ولا تطيع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتاد عصيم أتل بعد ذلك الزنيم أم كان

حتى الصريح فتنادوا مصبحين أن اغدوا على حرفكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخبطوا ألا يدخلنها يوم عليكم مسكين وغدوا على حرب قادرين فلما رأوها قالوا إنها إنا لضالون بل نحن محرومون قال أنفاتهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين فأقبل بعضهم على بعض يتظاهرون قالوا يا ولنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون الآخرة أكبر لو كانوا يعلمون إن للمتقين عند ربهم جنة النعيم أفنجعل المسلمين كالمجرمين لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون بل هم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يخشف عن شاك ويدعون إلى السجود فلا يستطيعون خاشيتنا بصارهم برهقهم بالله وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث فنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أم تسألهم أجرا فهم مغرم مثقلون أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكون كصاحب الموت إذ نادى وهو مكذوب مولى أن تباركه نعمة من ربي لنبذ بالعراض وهو مظلوم اجتباه ربه فاجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين أقبل فوراء أبا جماعة الحمد لله أنا أبا تيوت شنع وفواه alhamdulillah láti ti bẹ̀rẹ̀ tafsira wa tọrọ láì náà ni ọba ti adúpẹ́ fún. alhamdulillah rabbil alamin. ọlọ́run ọba subhanahu wa ta'ala. ó náà ni ọba tí ó fi wá ṣe kò ń gẹ́ bíbá ramadan. láti ìgbà tí ó ti bẹ̀rẹ̀ náà nì títí di òní táà ká yóò tó mẹ́wàá lé ní àbí ó sí pé ìdá kan nínú mẹ́ta ó ti tẹnu bodò ìlànà bá fún ọ wọn kọ̀dùmọ̀bọ̀ gbogbo tí wọ́n máa sọ pé nǹkan báyìí ń bọ̀ ń bọ̀ nǹkan yẹn ti lọ nígbà wo náà sọ pé àwọn ọlọ́run ń bọ̀ ọlọ́run jẹ́ bá wa ọlọ́run jẹ́ bá wa sọ ó ti mẹ́wàá lé ní ọlọ́mọṣẹ́lá ìgbà àní àwọn tí wọ́n jẹ́ ní ọlọ́run ọba wọ́n ti ń kó ọ̀rọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ olóore nínú ẹ̀ ẹlòmíín bí ramadan ṣe bá náà ni ó sì wà nìṣe kò sí tó fi lékún lẹ́yìn kó ṣe nọ́mbà bí ṣe máa ń ṣe tẹ́lẹ̀ àbí ọlọ́run eléyìí tí a ń ṣe ní pẹ́pẹ́ fúru yìí náà kọ́lọ́ mọ́sálá ìgbà ní ìbára fún wa. atọrọ ọ̀pọ̀lọpọ̀ ìkí àtijọ́ fún anabi wa sallallahu alaihi wa sallam ẹni tó jẹ́ pé òun ni a fi tafsirọ̀ wa ti ọdún yìí ni a fi sọrí wípé a fẹ́ dàbí rẹ̀ a fẹ́ jọ ànábì sọlọ́rọ̀ sálàm ṣùgbọ́n a ti mọ̀ wípé a lè dàbí ẹ̀gẹ́lẹ́ ṣùgbọ́n a ti mọ̀ wípé pátáṣá bá ohun ìlàmùtẹ́kùn ohun mẹ́sílẹ̀ hàn. pátáṣá bá ohun ìlàmùtẹ́kùn ohun mẹ́sílẹ̀ hàn. إن المشابه بالكرام رباه إن لمشابه الكرام الماء Ànábì sallallahu alaihi wasallam tí a bá ti ẹ̀lé jọ́ ní pàápàá abébìrí gan ṣùgbọ́n nípa káwọn fìṣe sí kọ́pì pé àwọn náà ń gbìyànjú à ń gbìyànjú à ń tọ ojú ọ̀nà rẹ̀ àánú àti ara ẹ̀bí ẹ̀mí àpọ́nlé. Fàtàṣẹ́ bẹ́yù ìlàm takùnù níbí lẹ́hù. A ti wá mú ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ nípa ànẹ́bì wípé nọ́ọ̀nù. الكلام وما يسرون أرابا وعبوا لريار النبي صلى الله عليه وسلم نون والقلم وما يسرون ما أنت بنعمة ربك بمجنون pé ànábì yẹn ṣe wèrè kò yá wèrè ìrárò yá wèrè rí. wà á ní kàlà ájúrò ní ọba ìrọ̀ wà á ní kàlà ájúrò ní ọba ìrọ̀ mọ̀mú. àwọn ọba ni wà ànábì sọ̀sálà ẹ̀sẹ̀ tó gbà lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ẹ̀sẹ̀ tí ò lódì wọn ni bẹ́ẹ̀rọ̀ mọ̀mú ẹ̀sẹ̀ tí ò ní gé ni onídébìkẹ́ kó sọ pé òtí wá tó báyìí ẹ̀sán láéláé ní èsì tọ́lá ọgbó fún àdàbọ̀ Muhammad sọ̀rọ̀. wà á nẹ́kà lálá olókè náà bí. kí wàá lọ fi sórí ilé yóò lọ ọ̀rọ̀ wọn bá ìwà ló fà á tọ́lá mi fi mẹ́lá orí rẹ̀. wọ́n ní wà á nẹ́kà lálá olókè náà bí. wà á nẹ́kà lálá olókè náà bí. àwọn àdúgbò tọ́lá ọba sọ nípa àdẹ́bì mùsùlùmí kí ní wà báwo ni ìwà ó ṣe bọ́ fún wọn gbogbo àwọn ẹni mùsùlùmí ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wípé àfi sọ bí wà ti rí bí ìṣesí ẹ ti rí pẹ̀lú àwọn èèyàn ó fi di wípé àwọn èèyàn ń wọnú Islam wọn sì gbọ́ Kùránì àwọn èèyàn ń wọnú àti káwọn ọ̀dọ̀ alápọ̀ mọ́. wà iná kàlá àlá kọlùkì náà bí wà iná kàlá àlá kọlùkì náà bí. abálẹ̀lẹ̀ ọ̀rọ̀ di ìdàkejì àwọn èèyàn ó rí mùsùlùmí wọn ni tó bá ké bí ẹ̀sìn yìí ṣe rí ni àwọn ò ní ṣe ẹ̀sìn rárá. àfa àti di ọ̀rọ̀ ẹnu mi ní ẹ̀yẹ mẹ́wòó ṣe sí mi mùsùlùmí ti di pé ẹ kùránì ni ẹ gbọ́ ẹ mẹ́wọ́n tá a bá ń ṣe àá àwọn sábà ògùn òpolówó ìsìláàmù bá ń kígi rẹ wá sẹ́kùdù ni ìwà ìní wọ́n sọ di ẹwà ẹwà ẹ̀sìn ó ní àwọn èèyàn rí níbi ìwà wọn tó ti àwọn èèyàn wọn wọnú ìsìláàmù àfọwájẹ́ níjọ níjọ lọ́gbàlọ́gbà àwọn ń sọ bí ànábì ṣe wá fi ìwà pé àwọn èèyàn ẹ̀sìn ìwà ẹ̀ kúrò ní pé sára alé ẹnìkan ó dọ́dọ̀ aládùúgbò ó dọ́dọ̀ kèfèrí kọ́dà ó dọ́dọ̀ àwọn sàlàyé ní ànábì ànábì ṣe máa ń bá àwọn àfàbùn bàláyà lò àwọn tí ọlọ́run bá bá fi àdéhùn kan kejì kan nínú ètò ayé báwo ni ànábì ṣe máa ń bá wọn lò tí wọn kì í fi ní rí bí ẹni pé tàwọn ti tán àsàlàyé yẹn ibi tí náà ni bí wal masakin báwo ni ànábì ṣe bá àwọn olòṣì àwọn aláìní nínú àwọn ọmọ ẹ̀jọ́ rẹ̀ lò tí wọn ò fi máa rí bí ẹni pé àwọn ò ráyé wá ẹlòmíì kò rí ẹlòmíì sẹni tí ayé rẹ̀ dáná bẹ́ẹ̀ tí wọ́n ní àkùránà kùránà wò náà ilé ìwé ìdọ̀tí kan wọ́n ní àwọn kódà àràkà ibi tí wọ́n ń sọ gan wọ́n ń scott lọ́dọ̀ ọ̀rẹ́ kan yóò wọ ẹnìyẹn gẹ́gẹ́ bí ẹni tí kò lè dáyé òṣèlú gẹ́gẹ́ láti náà òṣèlú yẹ.

oṣiṣẹ́ ọlọ́run ọba sọlọ́run ọba sọlọ́run yóò fi kó wa fi hajatil fuqara àbí máa ń náà fi bùkọ́ máa fi bí àbùkátà àwọn aláìní yẹn ní pé tó wáyé pàdé mi ní five hundred naira lọ́wọ́ tí wọ́n sì ná two hundred naira lóòjọ́ nínú ilé ànábì sọlá three hundred naira tó bá sẹ́kù yẹn àmì tó ṣe kí ni o yóò fi gbọ́ bùkátà àwọn aláìní sallallahu alaihi wa sallam ẹni pé ànábì sẹ́ni sọ́nà dọ́lágbára sọ́nà sọ́nà bí sẹ́ni ìrògbé ẹni tó lè bá a mọ́ wà nínú wa wípé tí ànábì bá fẹ́ bùkátà òòjọ́ àwọn ará ilé ẹ̀ ntó bá lékún nínú owó tí bẹ̀rẹ̀ wà náà sálàm tàbí tí wọ́n jẹ ìyókù ànábì ó gbọ́ bùkátà àwọn aláìní. afọwọ́ àwọn ọmọdé kọ̀tọ́ rọ́bì wà á ó ní kánú ọ̀sọ̀rọ̀ báyìí sallallahu alaihi wasallam yóò fi kùmí máàlì yàrá àhí wọ̀dà sọ́dàkù bí fọ̀dùlẹ̀. èyí tó bá wá lé bífọ́bìlì yìí tó bá fẹ́kù nínú dúkìá yẹn àtàfọ́gbà kò bí wo lọ lo imani tí ò ní màá nù owó tó yẹ kó fún ìyàwó rẹ̀ àtọmọ o wa lo wà ló ti fi sàárà àá olú ẹ̀kọ́ sọlá lẹ́yìn ìgbà tó bá gbọ́ ara bákẹ́rẹ́ anamisọ́lọ́láhu alayhi wa sallama afáwọ́mọ́rún náà ó ní ìgbà tí ọlọ́run ọba gba kọ́íbàrò fún àwọn ó ní àdébẹ̀ sálàm ó pín gbogbo tí ọlọ́run ọba kó fún wọn nínú ogun yẹn ó pín sí ọ̀nà mẹ́ta design bẹ́ẹ̀ ní mùsùlùmí ẹ máa wà nábì kẹwù sọlọ́láhu alayhi wa sallam ìgbà bẹ́ẹ̀ ni wọ́n dá gbogbo ọlọ́run ọba kásọ̀ àìjáde one point two kò lè dé pín one point two àwọn afẹ́kùn ó di fún kan àbí wá pé eight hundred thousand ni o fún àwọn mùsùlùmí pé ẹ̀yin mùsùlùmí ẹ̀sẹ̀ o ẹlẹ́mọ ẹ̀sìn ó pè lónìí ẹ̀ ó kú dúzù kan dúzù mẹ́ta ó kú pé kan four hundred wọ́n dúzù mẹ́fà ń lè àhàlẹ́ yìí àbí

pẹ̀lú àpẹẹrẹ tọ́lọ̀ fún ànábì sallallahu alaihi wasallam àti ìtọ́lọ̀ gbọ́dọ̀ ànábì nẹ́fẹ̀ẹ́ kí ni ní dáadáa fi tẹ̀wọ́n lọ́wọ́ ṣùgbọ́n ànábì sọ pé ebi dáadáa mi ebi mi lẹ́ lò kọ́ ní ẹ̀yẹ lọ pín ìdá kó dàbí bí kò yé ẹni pé ilé ìsìn lára wa nígbà tí tó nígbà tí wọ́n tó pa owó tó ń tọ̀ ní àbá ìlúlẹ̀ oúnjẹ ní ra sẹ́mi yí pé èmi ni mo ní jókòó lọ́kọ̀ sọ fún wọn nù so ó ní òun lòún ní jókòó so owó yẹn ẹ gbogbo àwọn àbá yòókù ẹ̀yẹ five thousand fún ọ owó tó ń ti pa ń hundred thousand ìyókù ẹgbẹ́ àwọn ọmọ kí ó kẹ́gbẹ́ wáyé mi lé. ẹgbẹ́ tẹ̀lé mi pàdé kọ̀. so nígbà tí wọ́n àwọn akéèrè àzọ yìí pé bàtà àwọn délé àbá akátàdá àpẹẹrẹ lọ́wọ́ jẹ lálùbáríkà la ilaha illallah wípé lọ́dọ̀ rẹ̀ ó gbà yìí pé sáròfù àpẹẹrẹ tọ́lọ́wọ́ bá fóun ní lówó fi jáde ẹ káàtì ẹ̀ pé bẹ́ẹ̀ náà ni síbí ànábìrì sallallahu alaihi wasallam لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صلى الله عليه وسلم. nínú òpin kan yẹn tó wá fún àwọn aráàlú ẹni jẹ́ fẹ́tẹ́ fàmì ẹ̀fọ́ dọ́là mínú ìtọ́wọ́ tó sẹ́kù ń bẹ̀ àníbi wá pin bẹ́ẹ̀ iná fòkọ̀rọ̀ ìlú muhajirin láàrin àwọn tí wọ́n tún ní ìwò tún nígbà ìwò tún nígbà ìwò tún nígbà èyí tí àdébí padà wá fún àwọn gan ó tún wájú ní tí àwọn aráàlú ẹ̀ lò ìlọ́fà tó fi jẹ́ pé ànábi sọ pé kúlù nàbí kúlù máa lè nàbí gbogbo dúkìá tí ànábi ọlọ́run bá ní sọ́dá kọ̀ ni. ntí ànábi ọlọ́run bá ní sọ̀dọ̀kọ̀ ìwé pàfẹ́ jogún àwọn ànábi ọlọ́run ẹ̀kọ́ ni ntí ànábi ọlọ́run bá ti ní nǹkan ntí ara lè rè àti ntí wọ́n wọ̀ gbogbo yòókù sọ̀dọ̀kọ̀ kọ́dà àwọn ìjogún wọn àwọn nítorí pé ọlọ́run bá gbé wọn kalẹ̀ kẹ́lẹ́ jí àwòkọ́ sí dáadáa. làkọ̀dé kẹ́rẹ́ lẹ́kọ̀ọ́ bí rasulillahi uswatun hasana liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. àti sallallahu alaihi wa nípa bí ànábì ṣe ń bá àwọn fukara àwọn aláìní nínú àwọn ọmọ ìjọ rẹ̀ bí ṣe ń bá wọn lò àbíbí àmọ́ ẹ̀pọ̀ wọlé sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. àbíbí máa ń pa àwọn olùsìn nínú àwọn ọjọ́ yóò pọ̀ wọlé. àfọwọ́ àbúrẹ́ rọ. wọ́n yàrá mi sallallahu alaihi wasallam sọ nípa wípé ebi pa wọ́n débi pé wọ́n ẹ̀ ní strength kò sí agbára tí wọ́n fi lè rìn mọ́jú àti kí wọ́n so òkúta láti lè bá gbé wọn ní tẹ́lẹ̀ ní okun tí wọ́n fi rìn. àbúrò àwọn àlè òun fọlọ́ngàn bá búra ó máa ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé kóun ó tó lè sọ pé òun ti ẹ̀ faradélẹ̀ kóun lè lókun àti dónlẹ̀ àfìgbà tí òkúta bá tó wà ní ara wọn. nínú wáàtí Bukhari àbúrò ní kódà àdébí sallallahu alaihi wasallam àìpé ìgbàlá lẹ́bi ti rí àwọn tó yẹ pé láàrin mímbà àti hajar kò sí tí a kò sí ohun ti yọrọ débi pé òun ò lè múfù láàrin bẹ̀rù bí àyẹ̀yẹ́ ṣe kéré sí àwọn tó òun ò lè dárìn ń bẹ àfikọ́jẹ́ pé òkúta ó wà lára àwọn jọ torí ebi tọ́mọ ń pa wọn ó ní bí àwọn ti ń lo ìgbà nìyẹn títí títí títí tọ́lọ́ ń padà

sallallahu alaihi wasallam ó ń jáde kó ń lé ibi òwú ti ń rìn lọ abu ẹ̀rọ̀dẹ̀lá ń olè fàkọ̀rọ̀ tún ìwádìí náà jihadi wà jọ òun kàn rí lulẹ̀ látara ebi tó ti fẹ́ sí òun léṣe. fáyidà rasulullah sallam kọ́ ìmúna àlàárọ̀ sí ilé lọ́tọ́ òun lè lulẹ̀ báyìí. ogun tó wọn là anabi ànábì lòun orí tó dúró sí gbèrè òun sallallahu alaihi wasallam fatabassama hina ra'ani ẹ wọ ànábì kẹ báyìí ti wá rí ànábì wa sí o ànábì wá ra smile ànábì fẹ́ gbé sẹ́gbẹ́ àdánwò ló gbé gbé kí ni ó bá ha gbé kúrò ní ara ríro fa mú mi fa صلى الله عليه وسلم وعرف ما في نفسه وما في وجهه أنا بتيري بانجة بلا عامي أتلوجه ثم قال أنبي واني آه يا هباهر أنبي وا سينكرونايز يو كوري ó ó tó láti sọ yorùbá ó tú ó tú ṣe ẹ ó tó ẹ̀ka rẹ̀ ó tó ọkọ̀ ẹ̀rọ láti lè bá a múdùnú bá ọ̀rọ̀ àti kí yorùbá fẹ́ pè ọmọdé ń jẹ́ bẹ́ẹ̀ alákòóso bẹ́ẹ̀ ń jẹ́ Suleiman ọwọ́ ń jẹ́ àkànbí èyí wọ́n rí pé ìbànújẹ́ kan wà lójú a lè gbé kúrò ká mẹ́pẹ́ sọ àmàlà kò yẹ pé ní àkànbí hù láti mórí ẹ̀wú hmm. tòtì yẹ kí ni ẹ̀ fi dùn ọ̀nà ìbìtì ni pé ah, ìbànújẹ́ yẹn ti wọ àbúrò ẹ̀ la pé ah, ebi tí wọ́n ń pa wá débi pa ń ṣubú ó sọ lọ́hùn wá ní ya àníbi wá ó tún kọ́ rẹ̀ pé ó ní mo ní làbẹ́ ìkàyà sọ àníbi mo dán àníbi ní ah, ilhak má bọ̀ má sọ̀rọ̀ wàmọ́dọ́ ó ní bá a ti wá ń lọ ó ní fataba àtúwò àbúrò àni musa tẹ̀lé nàbí lọ fàdá kọlà mànzílà hù bá níbi ṣe ń lọ àmìkà wọnú ilé ọlọ́sọ sí ni fasangan mo bá gbàyànjá pé ṣé kí n wọlé pẹ̀lú àmẹ́lẹ̀ sọ́là nfa ó dínà ní ọba yọ̀ǹda fún mi. ó ní fọwọ́jáde akọ́dí hami laban bá níbi ṣe wọlé báyìí wọ́n kàn lọ gbé fèkè tí laban wàrà níkì tó wà nínú ẹ̀ أبا نعم أبر الناس أرامه جميعا رسول الله وهو بي جدير رسول الله وهو بي جدير láàrín bí ti wá ń gbé fún tí lábàánú wà nú ẹ ṣe ìpínlẹ̀ ìbílẹ̀ tàbí ti mọ̀ ọmọ ẹni ó gbé mí kìí ẹlẹ́ o sọlọ́rọ̀ sọlọ́rọ̀ sọlọ́rọ̀ sọlọ́rọ̀ tani méèkì ó ti wọ́n ti èsè ń a, wọ́n pe ànábì sálàm ẹnìkan náà ni ó gbé wá fún yín ó ní òfìsì ìlànà ọ́fíìsì àpọ́nlé yín ànábì wa ni abahir abúrẹ́rà ọ̀ni ilhaq ilá ahli siffa fad'uhum li méèkì yẹn tí o jùlọ kọ́ wa ni wà ní tọ́sẹ̀ mẹ́rin pé èmi ló gbé wọn ṣubú ìwọ́lá rí àwọn yòókù tẹ ẹlẹ́sẹ̀ ó ti ó ní ìwé kò rán wá fún mi kọ́l wà á lò tó fọ́n ti àbúyá fún islam àbúrò àlejò àwọn àlòtó fà èsì rè àwọn àlejò nínú islam ni wọ́n àjọ wá láti mẹ́kà àfilélẹ̀ àfọ̀yàwólẹ̀ àfigbogbo wọn lẹ̀ àwa islam wà bí ó ní kò sẹ́ni kankan tí ń tọ́jú wọn kò sí dúró kí akẹ́kẹ́ fún wọn kò sẹ́ni kankan onisọdá kọ náà la fi máa ń lif táwọn olówó ló wà. ìlùfọ̀kọ̀rọ̀ ìlàbìnà ó ṣèrò fi ìsọ̀bí nílà ìwọ̀n ṣẹ́fẹ̀ẹ́ sáàdì ní ìbádà ń tiẹ̀ ọlọ́mọ̀nìkẹ́ òun fún ẹgbẹ́ òun ní sẹ́ni pé òkè àwọn sàbí wọn gbé mọ́sáàsì àdé ẹ̀yẹ ònílé ẹ̀ nígbẹ̀ẹ́ wọ́n wá ní tó mọ̀ ẹ́sẹ̀ ni wípé àwọn àsábùsùn fàì tílẹ̀ báyìí lè sún tí wọ́n báyìí lè wá rẹ̀ ní wá wọ̀sẹ̀ fáwọn bèbí sùn ní tẹ̀ pé wọn lè jẹ́ lè jẹ́ tílẹ̀ bá ti mọ́ báyìí à ń retí àwọn tó gbé nǹkan wá náà wọ́n sì ń fẹ́ sí. sádùn ló wà láwọn wá ń tiẹ̀ tó bá ti wá gbogbo iye àwọn tó bá ti àwọn tàbí ọmọ sáà mọ̀sẹ̀ ẹnìkan lọ ẹ̀yìn mẹ́lẹ̀ kú mọ́sáàsì wọn náà wà fífi ní ẹ̀yìn ọ̀làgbọ́dà ẹ̀yìn fi ẹnìkan pé náà mo lè bọ́ kẹ́nìkan máa bọ̀ ẹnìkan lọ ẹni bí lè dé olóyè méjì ẹni bí lè dé olóyè mẹ́ta sádùn ló wà láwọn tó bá ti wá di ọwọ́ ìrọ̀lẹ́ báyìí ni wọ́n wà lọ gbogbo ẹlẹ́bọ̀ bá wọn sásásí kò yẹ ọ̀wá ìdè sáwọ́tì náà ọ̀bá ẹ̀mí ẹ̀lẹ́ kó sáwọ́tì náà gbogbo ẹ̀ máa bọ̀. àtúnwò fi ń ṣe nǹkan tó bá ti kún ọba yìí ìlọ tọ́jú wọn tó bá ti kún ọba yìí ìlọ tọ́jú wọn tó bá ti á lọ haram ní mẹ́ka níbi kàbá òun wà lọ́mọ abẹ́ lọ́hùn wípé ìwọ ọlọ́ngọba mo wá ṣàdúrà kan ni o ó kú mọ̀ pé tí mò ń ṣe àwọn àṣàbù sófà àlejò ànábì ni wọ́n ọrọ̀ ànábì ni gbèsè kẹ́ jẹun kí wọ́n mú wà àwọn bí ó sì ní ó dàbí àfa àtọ́gbọ́n máa ń lè kí ó ní kila ń kí kí ní. àfọ iná iná iná iná ní ó dọ̀rọ̀ fún hmm. nǹkan ìyíntọ́ islam nílẹ̀ yorùbá àti nàìjíríà ọ̀pọ̀ hmm. fún iṣẹ́ ni fún umma bụ pé gbọ̀dàgbọ̀dà jẹ́ àmì tọ́jú gánà fúnra sọ́dún náà yà lọ dúró di kàbẹ́ yìí pé ìwọ ọlọ́run ọba Allahumma inni asalukal al-majda ó wá ti ro àdúrà fún rẹ̀ ìwọ ọlọ́run mọ̀ mọ̀ wá tọrọ lọ́wọ́ rẹ̀ ní ẹ̀yìn tí ò ní tẹ́ tí ìgbà tó fúlẹ̀ ẹ wo àdúrà mi ọgbà ìgbà tó fi sọ̀rọ̀ lónìí. láàrínlá ìlànà ìní àfẹ́kọ̀ọ́jà mo bí ọlẹ́rìí ẹ̀yìn tí ò ní tẹ́ ọwọ́ ní ọlọ́run lá májídà ńlá bí tí ìbánimọ̀ fẹ́yìn ní tẹ́ ìlera fàálù kí irisẹ́ irisẹ́ tó pọ̀ wà láfàálà ilẹ̀ bìlìmáàlì ìsìlẹ̀ irisẹ́ irisẹ́ àbí ti bá lọ́lọ́. ẹ wù dùn á. ṣé ẹ pẹ́sẹ̀ wọn ẹ ìṣẹ̀lẹ̀ wà ẹ umura nù ramadan ó ti lédè hajj ẹ gíníkà hajj ó sọ wọn pẹ̀sẹ̀ ẹ sàkà ó ti gbà tẹ́ni olólọ́kọ́ ní ọ̀lọ́ ká fún ọ lẹ́ẹ̀ ká sí ẹ láwẹ̀ lẹ́nu tá a bá ṣe àgbẹ̀rẹ́dà dèbí aláwẹ̀ tẹ́ni olólọ́kọ́ ó ti àkótẹ́tẹ̀ fún ọlọ́run ọba asálùkà májídà ìdí mọ̀ bí ọ́ ni ẹ̀yìn tí ó lè tán o láàmájídà yìí láti fàárí o ti lé sí ẹ̀yà kí n bá dé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóore ṣe wà láàfàárí lọ́bìnrin báàlì kò sí mo ṣe bẹ́ẹ̀ sọ lórí ṣe bí àti kí n ló lọ́. ètò ìlú ọmọ sọ di kàbá mi. sàbùnà ọba adá. tó bá ti á ń sọ báwọn ọlọ́run sì ń sáyẹn rẹ̀ òun náà wà ní tí ìfìmọ̀ ẹbí rẹ o àwọn aláìní fẹ́ jálejò ànábì iye tí n bá ti ń bá lọ́dọ̀ ànábì lójúmọ́ bí wọ́n ṣe jẹun tí wọn ò ní débi sùn ọ̀dọ̀ ọ̀nà mi. ẹ̀kọ́ tó wà ń bẹ́ẹ̀ náà yìí pé tí èèyàn bá ń bi Allah subhanahu wa ta'ala ti ń gbọ́ ọgbẹ́ni tó fún hmm. ẹ fún. sàánú mi lè ṣe kéka ó sì ń ṣe ìwọ́n náà máa fi torí wípé وكان الله شاكرا عليما ọlọ́pàá ṣukú ìgbà ọlọ́jẹ́ mẹ́yẹ sọ́bọ́bọ̀ ìsọ́bọ́bọ̀ ìsọ́bọ́bọ̀ jẹ́ mẹ́kẹ́ ẹ̀jẹ̀ alágbègbà jẹ́ ìsìgbà tọ́wọ́n bá ti ń ṣe ọgbọ́dọ̀ máa fi nǹkan pé èmi náà ń fẹ́lẹ̀ ìdí ni. وكان الله شاكرا عليما. ìrànwọ́ fún àpẹẹrẹ sẹ́díṣẹ́yà ìfọ́nà sẹ́díṣẹ́yà fún ẹ̀sìn. ìfarajì kẹ́ ẹ̀rọ̀kùnmùlà pé kọ́dà bí ẹ̀jẹ̀ àbá ẹ̀rọ̀kùnmùlà ní ké àkàfún ilẹ̀ búrọ́pù lórí pé sẹ́kẹ́ mo ka dúkìá fún ìlànà ẹ̀yà ní ẹ̀mọ́ wọlé èmi náà fi di àwọn dáadáa ní ìtọ́lọ́n ti fún mi àáfà ni gbogbo ẹ̀kọ́ lówó nǹkan pé èmi náà o mò ń fẹ́ yìí di lọ́dọ̀ rẹ Allah subhanahu wa ta'ala torí pé ọ̀kẹ́ ló lọ́wọ́ ṣáàkìrán. ọ̀kẹ́ ló lọ́wọ́ ṣáàkìrán àbúrò rẹ̀ bẹ̀rẹ̀ ti lọ́nu àṣàbù tó fà àwọn tọ́ ó pọ̀ mọ̀tá àṣàbí wọn kọ́ lọ́kọ́ gbọ́ àwọn yòókù wa ah, àbúrò wa sọ̀rọ̀ kan alẹ́ kìláàsì mbẹ́ ó ní fàṣà àní dáríkà ìdánilẹ́jì sọ kò dùnmọ́ mi nú. nígbà tí ebi pa mọ́ dákú ọ́n bí wọ́n rà mí kìkan wọ́n lọ́mọ ìpàwọ́ ibi sọ́wọ́ ti wà mọ́tá sí búrọ̀ sí yúwa. sẹ́ǹpé èyí ò sì rè àrí àrí sísẹ́ǹtì pé ìjọba nìyẹn tó tọ́nu ó sì dà sí ní àpọ̀jù bẹ́ẹ̀ lọ. ó nínú mi ò dùn sí pé ah, hada laban fi sufa mélòó ni wàrà ilé ìlú ọ̀dọ̀ àwọn àwọn àgbàgbà tẹ́ bá bèrè nǹkan sẹ́yìn èmi gẹ́gẹ́ tí mo jẹ́ sábì kí ní mọ̀lẹ́ mẹ́rin mẹ́mẹ́ lórí tó làmì irú wọn ṣùgbọ́n ẹ̀mí sálọ̀ pè wá. mo ń ròyìn pé èmi mo àná mo sí wàrà tó n lọ sí lọ àmọ́ ọmọogun bọ́dà bí kẹ́ gbá wọ́n àsùnjì fọmọ kí ó àtẹ̀rẹ̀ kan wọ́n á sọ ẹ̀kọ́ ọ̀dà dájẹ́ kọ̀ọ̀dà wọn àbáwọn ni àpádájẹ́ ọlọ́pọ̀ gbà wọ́n ó ṣe ká ah, àwọn ọmọlá kẹ́ àwọn ìṣe ń jẹ ẹlẹ́mí òkèlè ẹ̀ lásán yóò ó ti gbé gbó. Wàláhi anabi anabi ọlọ. Bìlì mú mi ní ìdára ó. Àdánù bẹ́ẹ̀ ṣe nílá ẹ̀mọ́lẹ̀ anabi ẹ̀kọ́ nù wọn sáré wọn ìjà anabi. Hmm. Wọ́n bá yọ̀ǹda, wọ́n bá yọ̀ǹda fún wọn. Ah, kálukú bá ní wọn kàrùkù bá jókòó kọ́lá ya àbàhìr àbẹ́bí náà bó rẹ̀ ah, ó ní mo ní ànábì wọn jẹ́pẹ̀ rẹ̀ ó ní ṣe àbí wàá gbélé lọ pé kó gbà ẹ wá wà nàbí ànábì òní gbà kó mú àmì kó fà fihìm gbà máa gbé fún wọn lẹ́yìn kankan kẹ́ máa mú. Ah. ẹ wo àdánwò yìí lórí ọ̀rọ̀ yìí máa ń ẹni tí máa kí tó máa gbé fún wa kí kò tí ẹni kọ́kọ́ mú tiẹ̀ wà sí tiẹ̀ fún wa máa fún wa. ọ̀pọ̀lọpọ̀ fà á kọ́ mo bá ń fọ̀dẹ̀ sí ní fún ẹnìkọ̀ọ̀kan wọn fàyẹ́sìrọ̀ ó ní ìmọ̀tí mo kàn rí ni pé tí n bá ti gbé fẹ́lẹ̀ àkọ́ ẹ̀ yóò bá mú hàtà yẹwà tí ó fi yóò mú yó ó sì kúnnu kọ́ọ̀pù. nítorí bẹ́ẹ̀ lóyún yóò tún gbé fún mi padà pé òun máa ń sọ mú díẹ̀ sáà òun ti yé òun ti ti ti ó ní títí títí títí tí wọ́n fi wá mú báwọn hàtàn tàhí sọ̀rọ̀ bíi sọ̀lọ́lá ọ̀rọ̀ sálára ọ̀kọ̀rẹ́ ọ̀kọ̀ kó làwọn. ó ní títí tí wọ́n fi wá gbé tó fi kárí gbogbo wọn tó fa àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ sàlám náà padà. ó ní gbogbo ẹgbẹ̀rún tó wá wà ní

àrẹ́bí mi bàkítù anáwà hans nínú gbogbo àtàwọn mílíọ̀nù sáà méjìlá àti ìmú èmi àti ẹ̀rọ ló kù sẹ́ẹ̀kì hmm. báyìí àkóso ah, sọ dákítà ìyá rẹ̀ sọ mo ní ànábi bẹ́ẹ̀ ṣe wíì náà ló ṣe rí o hmm. ní okòròd fashrab ànábi ní ọ̀yá jókòó fashrab ọ̀yá mu fakọ̀ àdùkù fasharibtu ó ní mo bá jókòó ń bá mu fakọ̀ ọ̀la ishrab ànábi ní máa tún mu sí fasharibtu mo tún mu wọ́n ní mọ̀tò ẹgbẹ̀rún àlẹ́ mọ̀tì mọ̀tò mọ̀tì àti wọ́n dá máa mọ̀tì tí tí tí tí àtà kúlù tó ńlá wà lẹ́yìn bá sábà kábìlì hàk àlẹ́ mọ̀ fọlọ́n kúra o kò sáyè kú ìmọ̀ o. àbòdún fẹ́ dá gbèrè. bí mo eléyìí mo ti mú dé ọmọ ti mú dá fún o. kò sí bí ń pè sí náà. àlẹ́ kọ́lọ́ kọ́ọ̀fù ọwọ́ rẹ̀. ọ̀hìn nàkàlà àlẹ́ kọ́lọ́ ẹnba dúpẹ́ fún ọlọ́run wọ́sá mà ọ̀dà kọ́ ọlọ́run wa wọ́sá ní balẹ̀ fàdùlà ntòkù nù kọ́ ànábì náà wà mú. ànábì mú amúkú àwọn fòkọ̀rọ̀. Hmm. Hmm. amúkú àwọn aláìní àwọn olòṣì ànábì mú. Hmm. صلى الله عليه وسلم فإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صلى الله عليه وسلم ẹ̀rí pé àbúrò àníṣe ó kìdùn ló bọ́ nínú àwọn yòókù tí wọ́n ti ẹ̀ mọ̀gbà tí àbúrò rà ń dákú àníṣe kìdùn ló bọ̀ wọ́n. ẹ̀rọ kùnú sábà ní káwọn èèyàn ó sọ̀rọ̀ nípa ànábì kí ni wọ́n sọ. Ìmẹ́kàlá aláàkúlókèrè àbí ìyàwó wa. A sọ fún wa níbi ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá sẹ́yìn yìí pé akiri Zaidu tí àwọn òbí rẹ̀ wá àti mọ̀lẹ́bí yìí pé afẹ́ mọ̀ ẹ̀mú ọlọ́lé. Olóhùn ọ̀bá ìrọ̀lẹ́ náà dàbí pé tó. Àwọn òbí rẹ̀ bàbá rẹ̀ bí kọ́ wà kọ́ mẹ́gbẹ́ lórí pé ó lóṣù méjì kéèyàn tó rí ọmọ kéjì ó lè máa fà ah. àfà ní òfin níwà rẹ̀ báwọn ah. ah. eh, orí bí àfà bá ti rọra sí ìfọmọ tiẹ̀ ọmọ ilé kí ebi ọmọ pa wọn. òun gan ni ọ̀ràn. àwọn ọmọ àfà bá jẹ ẹsẹ àwọn olùkẹ́ ẹ lábẹ́ ẹlẹ́gbẹ́ gàrí gẹ́ ẹ lábẹ́ gàrí gẹ́ gbà nàbí ò rí báwọn. lẹ́yìn tó wá ní wàllá ànàbí kí n lè fi ọ́ lẹ̀ kódà kí n lè gbọ́dọ̀ bá nàbí àbí kí n rí kẹ̀sí gbọ́dọ̀ rẹ̀. sọ́wọ́ wa sọ́wọ́. jẹ́nu sábẹ́ sẹ́rí yẹn. àbúrò àbí tí ànábì ti kìdùnú bọ ikùn àwọn lè kódà pẹ́ńtọ́ àbọ̀wárí tí ó fún wọn kọ́ àwọn yìí ń wọn sáàrin àwọn sàhárà ó sàti gbàgbé wọn ó dìbò yóò wá wò pé òun ò ní tó fún wọn nínú àwọn sàhábà ẹni ó ló lọ́wọ́ àánú wọn yóò kó àwọn eléré ti wá. mo jẹ́ yí pé àti ẹ̀ ṣe ṣe gàdí bùkátà bí abẹ́ wọlé ten thousand abẹ́ wọlé alẹ́ ń tá kò tí ọlọ́run ó lò tí ó fi bí ya rẹ̀. Hmm. ṣé ẹ mọ̀ yìí pé orí yóò kẹnu. ṣùgbọ́n àfáàní òní òdòdó ẹjọ́ pè hmm. ṣẹ́gbẹ́ nǹkan ti ṣe. Hmm abisalan tí yóò bá ní yóò kún wọn sáàrin àwọn sọ̀hárà ibùdó sèré yìí kọ́lọ̀ mani kẹ́ mínísítà ọ̀sẹ̀ tó lámì ìdá amsa kọ́sọ̀mọ̀ náà sàbẹ̀ alì tó fàmì ìdá náà ẹ̀rí báwọn wọn sáà tí máa ti di pé ìdẹ̀ ti ń sún lọ bí irú táìmù ìyá sábù sùn fàbó ni wọn ní àná bí oúnjẹ èzí ẹkùn sí ẹni ẹkọ ọgbẹ fọlọkọ wọdọ ànábì náà wọn ni wọn gbowó a hadi ya nkọ àwọn fọlọ náà ní kẹkẹ àwọn ẹbí ẹwà ni tó tí ó fi wá pín wọn pín wọn pín wọn pín wọn tí ó fi wá pín wọn àtàbàkàrà àṣàrà kọ́dà ẹlòmíì yóò pín èèyàn mẹ́wàá fún yóò kó wọn lọ bá àwọn sàbílẹ̀ sì wá ayé rere wọ́n ó tọ́jú wọn dára pé àwọn àlejò ànábì rè àwọn aláìní tí ó jẹ́ pé ọlọ́run kó wọn sọ́dọ̀ ànábì sàlámù ni wọ́n tọ́jú wọn. ìyún ó jẹ́ mọ́ ìpè odidi ẹ̀kọ́ ńlá ni ọwọ́ wá sí ọ̀dọ̀ ìyàwó àìsàn yẹ̀rí ṣe bí lọ́tọ́fà lọ́tọ́fà àǹsọ̀rí algifari ó ní bàbá tó bí òun nínú àwọn àṣàbù sufan nínú àwọn aláìsí gbé màdínà ẹ̀mí ó níjọ́ kan sáà wá ránṣẹ́ sí wọn ẹ̀ẹ̀kan o ẹ̀já mú ẹ̀ẹ̀kan ẹ̀já mú ẹ̀mẹ́jì o ó ní gbàtàlà bí ọwà pé gbogbo àwọn àṣàbù sufata ọwọ́ akọ àwọn márùn-ún lẹ̀ n ò rí bí wọ́n pa àwọn sí olóhùn ti fẹ́ ah àwọn náà ń bò lábákẹ́ àti fún ọ lẹ́yìn méjì wọn lágbára òṣèlú ah mo wà ní umaru náà àwọn náà ti kó ẹ̀mẹ́rin nílẹ̀ à tàbí ó tún fún nígbà abúlé gbọ́dọ̀ ó ti á tó ó wá pa àwọn márùn mọ́sálásí ọ̀sẹ̀ ni wọ́n fa wọn bàbá rẹ̀ wà ní àwọn márùn ìmọ̀lá wà sí àwọn eléyìí sí báyìí ó ní wọn rà bá mi sàlám àbí ní àmọ́ ibi dáàbì sí sí àwọn àjàmbí àbí ọ̀ntàlẹ́kọ̀ ẹ máa àwọn ìlàbàtà àkọlẹ̀ yà àìṣà àbí wa ní àìṣà àti pé àwọn àbábù sófò àgbòrò ọ̀pọ̀ àwa náà sí àánú òsè o bóò ni ó ṣe fún wa ní oúnjẹ báyìí. fàjá àtìlẹ́ àfi ṣàfihàn fa àkàlà ṣé mo ta tajà mọ́ ibi erépa àwọn sàbédé nù kí ló ń wájà máa ó nígbà tí àwọn òrìn táwọn jẹ mọ́ ẹni wọn lọ kọ́ràn bá ń ṣà náà ni kò sí náà ni ọ̀wà rí nǹkan kan ju tata lọ. iná lòkó wá ni àbámbò ibi yìí ti pọ̀ àbámbò làbájẹ́ làbájẹ́ làbájẹ́ nígbà tá a jẹ́ níbi kan Aisha ṣé kò tún ní yọ ní tá a múlé lórí aláwọn sálàfù jẹ́wé Imam Bukhari tá a ń sọ̀rọ̀ yẹn lónìí tó di pé táwọn fẹ́ sọ̀rọ̀ àdìsí àlìmọ́ sọ̀rọ̀ rẹ̀ Imam Bukhari ń bí ebi parí ní eke ọ̀ta gbogbo aṣọ ọ̀rọ̀ àtọ̀wọ̀lọ́ ní eke ó mọ́. àwọn méjì wá wá sí pé àmọ́ Imam gba kí wọ́n lè já lọ wọlé nígbà àwọn délé wọn bá tó ti bora ní àtọ́ra ti ara rẹ̀ sọ̀rọ̀ wọn ẹ wọlé ilà ilà ìwà ìdáná ọjọ́. a sì fẹ́ jọ àwọn léṣe. àtàṣà bá òun ìlà ń takùnù mi bí làwọn iná ni mo ṣáàbà lè ra mẹ́rì bá wọn. iná ni mo ṣáàbà lè ra mẹ́rì bá wọn bí àwọn sọ́láàbù ṣe rí o ó ní àwa ńgbà tí ẹ̀wọ̀n aisha tókótọ́ta gbogbo nǹkan tó lápò wá ibi tí ò jẹ bá oúnjẹ tàbí ẹ̀ ní máa jẹ mú aṣáájẹ náà àmọ̀ nǹkan náà nígbà wa mo tó àbí wa ni èyí ṣe tú ẹ̀yin tàbí tẹ́ ẹ wá yìí mo bá wù yìí bí a kẹ́ ẹ sun bí náà ọ̀dà lọ́ọ̀la o wọ́n bá sì wù yìí ẹ padà mọ́ sáà ẹ gbọ́ kí láàmù ó ní àná ẹbí jámọ́ jámọ́ lọ́mọ́ sí ìlú padà o kápẹ́ lọ́mọ́ fa arúgbó ọlọ́run ó ní bá a ti kú lọ́dọ̀ rẹ̀ àti sáà ti padà. níbi èrí pé àwọn sọ̀hábàdì ṣùgbọ́n ẹwà wọn lọ́pọ̀ fẹ́ mú ń bẹ̀ hàn gbogbo nje wá ń jẹ ọjọ́ ń jẹ gbogbo jẹ ń ọjọ́ ń jẹ ní pé wọ́n gbé bí kẹ́hìn fún wa nílé ìjẹ ní. ibi yọkọ̀bù yàrá àyíṣà bó ṣe yẹ ìyàwó ẹ̀gún lẹ̀. bí yóò ṣe fún àwọn eléyìí wípé ọlọ́run wí báyìí bó ṣe ní wí fún yìí fún òun sì ní gbọ́. ṣùgbọ́n afáàtọ̀ fẹ́ sọ̀rọ̀ ọlọ́run gan kò ní wà dáadáa. قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم ìwọ́n ìkàrí mùsùlùmí fámílì yìí ìwọ́n ìwọ́n yóò dúdà ó wọ́n tàá gbọ́ ó wọ́n lè gbọ́ wọ́n yà àzíkìríkà ẹ̀fẹ́ lè máa ń ẹ̀ iṣẹ́ mọ̀ sínú ọ̀dìmọ̀ wọn ni. o ní wàhálẹ̀ ọwá lè sókù nínú ọjọ́ sọ́nà ọmọ gan ọlọ́wọ́ dájú wọ́n lọ́wọ́ ìsókù náà nǹkan tá à gan kí kí ni tó fi ṣe ipa olóko. ṣùgbọ́n ọba jẹ́ ní rí kọ́dà kí wọ́n bọ̀ sí islam ní irọ́ fà láàmú. àṣìlè فطالما استعبد عقول إنسان إحسانه فطالما استعبد عقول إنسان إحسانه إلى الناس Sílẹ́bà sí àwọn èèyàn, ẹ̀sáàmù òkúlà ọpọlọ wọn yóò di ẹrú rẹ̀. Ẹni ó ti dáadáa sí ọpọlọ ẹ̀ yóò di ẹrú rẹ̀, ìwọ́lọ́mọ kọ̀ǹtò rẹ̀. فطالما استعبد عقول إنسان إحسانه Fọ́tọ́lọ́bà sàbádà òkú lọ ìrìnàṣẹ́. Àtàráyé bẹ́ẹ̀ ni, ó jẹ́ pé ìwà dáadáa tí mọ́ mọ́pọ̀lú èèyàn lẹ́rú. kan náà wà fún àwọn hafidhullah wa rahimahullah. Wọ́n ní àwọn ọmọ àwọn tó lọ́njọ́ kan lọ́sùn. Àwọn ọmọ ọlọ́kadà kan wá wà kú ti sòrò àwọn kan ọlọ́kàá bá tó lọ propose àwọn pé orí ti burú ni ayé ti bàjẹ́ ah ó bẹ̀rẹ̀ sí ṣe pé ah, àbára wọ́n dànù pé ah, ìwọ lọ́wọ́ àwọn kú wa àwọn òtún sọ̀rọ̀ ó tún wá dẹ̀bù kọ́ọ̀sì àwọn ní iwájú ń bì káwọn ti ẹ̀mọ́ ní àṣẹ ìṣúrú lọ́wọ́ kíríkà òṣìṣẹ́ olówó gbó ẹ̀ lórí ibú kíríkà olówó ó sọ́ọ̀tì. Ah. wọ́n ní àṣẹ bí ṣe ń bú àwọn àti àwọn èèyàn kan wà tí wọ́n wà tó sì ti ẹ̀ mọ́ àwọn nínú àwọn ọmọ láìsà. àwọn bá bẹ́ta ah alájí kí ó ṣẹlẹ̀ kí nìkan ẹ̀rọ ọgbọ̀gbẹ̀ káwọn tẹ̀ tó wọ́n sọ pé kí náà gírí àfi wá ìgbàjúlẹ́jì rẹ̀ igbó igbó àdàbà ìwọ́sẹ̀gbẹ̀ igbó àmọ́ tó ń mú pé ẹni sún wọn pé kò lódó wọn ni wọ́n sì ní pé kò dáyìí dé mọ́. àwọn wò pé àwọn gan tí ẹni ṣe nǹkan yìí sí àwọn ò bínú tó bá wọn. àwọn ti gbàjà wọn dànù wípé ọmọ wọn kọ́ ọmọ ọlọ́run àfẹ́ ilé yìí ni àti àwọn burú ti má ṣe kí ló mú ẹ ṣe báwọn. أحسن إلى الناس تستعبد عقولهم dáadáa bóyá lọ bóyá òṣèré ṣe ìwọ tó yẹ pé ọfẹ ọjẹ mùsùlùmí ìwà yìí gbọ́dọ̀ lára rẹ. alábìínà yóò fi kó. abáwọ abdulrahman báwo ni abẹ́rẹ́ abdulhamid ibn abibakar ó nára àwọn àsámùsùn fà yìí náà ó ní àwọn ẹ̀mí nǹkan kẹ́ olùsìnwá oníjọ́ kàlíbì wa sọ yìí pé wọ́n kẹ́kọ̀ọ́ àwọn sábẹ́ jọ. láti sọ pé ẹyin sábẹ́ mẹ̀ǹkádà yín dáwọ́ tó àwọn ìsìnlẹ́yìn ọ̀lẹ́gbẹ̀ẹ́ abisari fẹ́. àmì ń tọ́sẹ̀ ẹ̀mẹ́rin pé lálẹ́ òní gbogbo ẹ̀yin sábẹ́ ẹ̀ máa lóúnjẹ ẹgbẹ́ fún àtìyàwó ẹnìkan ni wọ́n jọ jẹ oúnjẹ nìkan ohun àtìyàwó ọjọ́ méjì wọ́n ti ṣe àbẹ́bí ni kọ́mú ẹnìkan dání sí kó lọ sí kẹta wọn di jẹun. òbíye so ìyẹn ndị ẹ̀ ní na méjìlá rẹ̀ mú ẹnìkan lọ léṣi ẹ lọ sí nọ́mbà tírì ẹ máa lóye mẹ́ta kó mú yẹn bá níbi sáǹkà lọ ó ní àwọn yẹn kálukú bá ń sékè ní ìgbé àlọ́ òfin gẹ́gẹ́ ìmọ̀ kó èèyàn mẹ́wàá lọ ní sallallahu alaihi wa sallam ilé ìjámọ̀ yìí pé àdébẹ̀ sálám òun ló ń lì dìbà ìsáǹtù. لقد كان لكم bí alẹ́ sọ́làmù ṣe ṣe alámọ̀rí àwọn àbùsùn fàlẹ́. àwọn rí àwọn ìmọ̀tẹ̀ tó tẹ̀lé àwọn anábì sàlám àti àwọn aláìní tó jẹ́ pé a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ pẹ̀lú rẹ̀. ọ̀sùnlúlá ikú ní ìtúná wa ó sì wá. àlálẹ́ wa ayá yìí ni ọ̀bí ìsàmá yìí. bákan nínú sábìsà máa ń sí wọn ló fà á jẹ́ pé pátá sí yídì wọ́n ti ní àyà àwọn executive. Hmm, jimá náà ń ṣe bẹ́ẹ̀. ní yídì jimá mi wọ́n ní jimá àwọn àbáwá ní jimá mi jẹ́ túmọ̀ sí pé àyà àwọn ẹ̀rọ. bó o ṣe dé òye ò lè bọ́ sáfù wájú. inna lillahi wa inna ilaihi raji'un eléyìí ò bá ṣẹlẹ̀ àfúlà mọ́. sọ́tẹ́ni kaba rò pé òun ní òun pàtàkì òun fẹ́ jókòó síwájú ó ṣèdè mọ́sáàsì. Hmm ata aṣọ́kọ̀ọ́ ọ̀sẹ̀mẹ́ rahmanullah ta'ala wọ́n ní kó dà tó bá yẹ kó ọmọ kì í lọ ọkọ̀ ìmọ̀ lásìtàsì kọ́ mọ̀ yẹn sọmọdé mọ̀ ẹ̀sìn wọn lórí ìrún kó dúró sáfù wájú rẹ̀ ká mú kóhùn sáfù wájú ẹ̀sẹ̀ níbẹ̀ tó mú kú. ó ní ẹ̀ka abẹ́lé ẹ̀bẹ́ mi sọ pé ìyàlí ni mi kò wọ́n nílẹ̀ aláàbí mi kò wọ́n nù ha àbẹ́bí ni àwọn tí kò máa tẹ̀lé mi nínú yín àwọn náà ni àwọn tí wọ́n ti gbẹ́ tí wọ́n sì lọ́pọlọ wọ́n náà nàbí ọ̀sán wípé kọ́mẹ́kẹ́ wọ́n ní kọ́mọ ẹ̀jẹ̀ kan náà tẹ̀lé ó sì tẹ̀lé kí ìbùkún kẹ́rì tòmọ́dé mọ́sáàsì wọ́n ẹ̀ sọ pé àyè ẹnìkan ní àyè ẹnìkan ní ní mọ́sáàsì àbí ìmọ̀ jókòó tì wọ́n so ìbí ń kálukú bá ti dé kódà kọjá àyè mẹ̀mẹ̀kúnnù paríparí lówó fẹ́ dé sí kójókòó rẹ̀ ẹ̀jẹ̀ ọmọ sọ́sọ́ Áfíríkà fún yìí pé واصبر نفسك واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة na يريدون وجهه ولا تعدوا عينك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا يا مسلمين اصبر نفسك مع الذين ṣe sùúrù àwọn afáàbí àyà ilẹ̀ lórí àwọn àtàkùn sùpà náà wọ́n sùn ní ọwọ́ náà fáwọn ọ̀tún wọn ti sọ nígbà tí àwọn mọ̀àjírù tí wọ́n dé mọ̀dínà wọ́n pọ̀ wọn nílé wọn nílé tí wọ́n gbé mọ́sáàsì nílé wọn ẹ̀rí gbọ́ ṣé mọ́sáàsì ayé ìsìn bẹ́ẹ̀ bá sí mọ́sáàsì ẹ̀gbọ́n àwọn ọmọdé gbogbo nǹkan yìí wọ́n kò lọ. so gbogbo ẹ ti di upside down kò tí ẹ jọra mọ́. àti jẹ́rìí àti fáànù títí tí wọ́n lè gbé wọ́n tún wọ́n tún wọ́n tún fáànù mọ́sálásí lọ. kùránì ọlọ́run wọ́n gbé jẹrẹrétọ̀ wọ́n gbé kùránì wọ́n gbé tẹ̀kí o. tó tá a bá sọ pé àti mọ́sálásí lẹ̀ pẹ̀tọ̀ mọ́sálásí lẹ̀ ọlọ́run ó dà wọ́n gbé kẹrọsí mọ́sálásí mi kẹrọsí àìmọye láàbù wọn ti gbé lọ. Nígbà tí àwọn ẹ̀dẹ́ Màdínà tí wọ́n kọ́ lábìyàkùn láhùn dàr, wọ́n nílé wọ̀lá máa wà, wọ́n níbi ẹlẹ́mẹ́ gbé, àǹzọ́lá mọ̀rọ̀ tó sọ́lá mọ̀rọ̀ mọ̀sí, àbẹ́bìnrin ẹlẹ́mẹ́ gbé mọ́sálásí, mọ́sálásí ilé ẹni tí ò nílé. Mọ́sálásí ọlọ́run ilé ẹni tí ò nílé hmm. so sọ̀rọ̀ bá ti ní lánàá bíbélé mi kò lè lọ́mọ gbé yàrá kan mọ́sálásí. Ṣẹlẹ̀ ṣẹ̀zámù ló kan. Ẹ mọ́lá ṣẹ̀zámù ló kan. Ẹ wá wo àdánwò òṣèbà èyí wọn bẹ́ẹ̀ lọ sí já àwọn ọmọ tó lọ sí utm láì pé ọjọ́ ọdẹ ọlọ́mọba bàbá kàtà àwọn bó ti pàṣẹ wọn. èmi wá délùú mi ìdọ́rọ̀ èmi lọ sákì mi àmú mi lọ lọrẹ nu wọn. ọwọ́ adébẹ̀ kò díbi tí ó sùn. sẹ́mi mo sáta kò tí wọ́n lọ lọ́sùn mo sáta ogun wọn láti wọ́n ti gbé palọ́ọ̀kì ti. àwọn palọ́ọ̀kì ńláńlá tí ò lè sí. àwọn tó tì í. ìtàwọn kan ni wọ́n sọ di mọ́sáàsì di ń tẹ́ pé ẹ̀ẹ́tù mọ́ ẹ̀tì láàrin lórí ìjà áfírí. subhanallah. تغيرت البلاد ومن عليها تغيرت البلاد ومن عليها فوزير العود مقدر قبيح Sọ́dí ọ̀la ọ̀dẹ mọ̀gbìbà rọ́kọ̀dé. Bí ayé ti yí padà. Sọ̀gọ́ yìí yára tó lè wájú wọ́n máa ń alẹ́ ha. Ẹ àwọn tí ń bẹ láyé gẹ́gẹ́ ti kéjì. Sọ́dí ọ̀la ọ̀dẹ mọ̀gbìbà rọ́kọ̀dé. Ṣé bá wojú orílẹ̀ ayé tẹ bá wò mọ̀gbìbà rò ó ti rú bí omi tó wọ́n ti gbèsè pé. Àti ti ayé àyàfi zikrullah wàlàwàlà ìyẹn tí ọlọ́run ló bá ń ṣe yìí nìkan àti àwọn tó bá ti wà àti onímọ̀ ọlọ́jà wà nù. àtẹ̀ntì ò tí ì pa sí ààrẹ èdè títí lọ lé kí ó. Hmm. lẹ́yìn àwọn olóyìn nìkan ni wọ́n yọ kó òun èpè tẹ́fàyẹ́sẹ́ bí akásùkà ìrètí ọlọ́run ọ̀ṣọ́lọ́ ni wọ́n ti gbá ẹsẹ̀ kí àti ti bẹ́ẹ̀ àtúndínmímọ̀ kọ́ ìmọ̀ lẹ́yìn àwọn olóògbé àwọn ìkú ilé ìpè náà wà. ìlànà ìrọ̀sọ́nà lọ fi kú sí ọ. إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر اللهم أصحاب الصفة أردت واصوا وأصحاب الصفة فإما المساكين وكان يجالسهم أبي والد أبي مولى بان باتي مجموجة صرا يجوكو تيوان ẹlòmíì o káńsílọ̀ lásán ló ṣe o káńsílọ̀ lásán ládùúgbò gbólé káńsílọ̀ lásán wàláì ẹ̀ níbàjọ́kù nígbà láti ẹ̀dí rí. ọ̀dùnrún ló fà. so ká mẹ́ gbéra wa sókè àtàkọ́lọ̀ bá gbé wa sókè rẹ́ra rẹ̀ lẹ̀. Hmm, àbá mi kò lè jókòó táwọn ọmọ kí ló le tó báyìí. èyí ò máa ń àníbi máa ń jókòó tí wọ́n lọ́nà sọ́wọ́n níbi pé wọ́n fi ẹ̀rọ. wọ́n fẹ́rẹ̀ náà fi kàmá lẹ́bí náà dẹ̀hún náà bá òun bí lọ́dọ̀ àti wọn láṣẹ. ọlọ́ni máa ṣe sùúrù kọ́ farabalẹ̀ pẹ̀lú àwọn tí ó jẹ́ pé ṣàbá fàbù sọ́fà ni wọ́n wò níbi jẹ́ lọ wọ́n ní sẹ́jọ́ ń ṣe iṣẹ́ wà fún ọlọ́run náà wà fún àdúrà ni wọ́n máa ń ṣe ìrántí ọlọ́run máa ń ṣe lọ́sàn-án ni lóru ni ìrántí ọlọ́run. ìrìnàjò làwọn ṣe à. wọ́n wá ojú rí ọlọ́run ni wọ́n wá ló fi jẹ́ pé aláìní àdúgbò sọ̀fọ́lá ó ní àwọn èèyàn kan bẹ tí wọn ò ní wà àlùjànnà wà á ìlú mustakbir hmm. aláìní tí wọ́n tó wá ń ṣègbéraga kò ní wà àlùjànnà tuma kí ló ń gbọ́ lára àgà kí ló fẹ́ kí ni ìgbẹ́rẹ́dá fẹ́ wà ní ọ̀rọ̀ yìí. Ah, iṣẹ́ ìfúnmọ́gbẹ́ra gan-an sí kí ni kò sí pẹ̀lú ẹ̀ so aláìní asù ni pé káláìní jẹ́ onítẹríba tí ó tẹríba fọ́lọ́ mo bá ní kó ṣe ní ọmọ ẹ̀sìn ló fi jẹ́ pé àdìsí wà yìí pé àwọn aláìní ilé kọ̀ọ̀kan wà lóde náà àbọ̀ hmm. àbílẹ̀ ṣùgbọ́n kí n sáà bí tó wà lẹ́yìn ní pé aláìní kò sí pé èbó wa ní báyìí o àbó ah, ní ilé Port Harcourt ah, ẹ̀bẹ́ kí sáyé lọ owó kíríkà ọ́sá àti ẹgbẹ́ kíríkà ìhìn òun ní gbogbo aláhùn ọ́sá àti jí kò fún ọ̀nà ọ̀bẹ̀hùn bẹ̀rẹ̀bẹ̀dẹ̀ tí wọ́n náà ṣe yorí dùnà wájú ẹ̀hùn. ó máa retí pé kásá pàdé lọ dáadáa. Wọlé tó ń bí àyíká àní hom. Sẹ́lẹ̀ tó àbẹ̀rẹ̀ ló lè mọ yẹn dùwà náà. Sẹ́fìlà mm-hmm. dùwà. Sẹ́lẹ̀ tó. Wájú kò kẹ́. jẹ́ wákàtí márùn-ún gan-an ó ti kí lásìkò náà àbí. so wàhálà ìbá sọ fún ọ̀gá ẹlòmíì lè wà ní meeting overnight meeting bẹ́ẹ̀ pé tàbí nǹkan ó lọ sí àtúntẹ̀sí ẹ̀kẹ́ sáàjẹ̀ sáré gbùgbù ó sáré jẹ. Gbọ́ ó lè fi kọ́ra pàkíyù kí lọ lẹ́kìn wàhálà rẹ̀. Ẹlẹ́gbẹ̀ẹ́ ẹlòmíì ó máa ṣe pàdé ẹgbẹ́ ayé ẹgbẹ́ ó máa ṣe sixteen ẹbí sixteen hours meeting lórí ayé ẹgbẹ́ bẹ́ẹ̀ kíríkà kíríkà. Kí ni kí lẹ́yìn àwọn èèyàn ṣe wò? mo ti rí rí lè wù wá nígbà iṣẹ́ alábẹ́ ṣe kíkà abẹ́ ẹlẹ́ni wọn fẹ́ yẹ bí wọn fẹ́ yẹ wọn yẹ olóyè lásán bí a wọn kí ń jókòó nínú kí ló wá ah, kí ni wàhálà báyìí kò yẹ tó báyìí àwọn mo wo ẹnìkan lórí tv òun sọ dáadé sáàrì náà wọn á sọ ó ń polówó àsàlátù rẹ̀ náà o mm. ṣe pé àsàlátù ti dàbí pé ẹ̀ ń polówó church bẹ́ẹ̀ ìyẹn ṣù ẹ wá sínú ìjọ wa àgbẹ̀ àmọ́ ń gbà ń bẹ̀ wàlá ẹ ti ẹ̀ kọ́kọ́ fi Ramadan ìdánwò náà tí ọ̀pọ̀dá ń bá parí ọ̀rọ̀ yóò dà bí àwọn àwọn jáde ní <laughs> oni ní ẹ̀yin bóyá ẹ sì wà pẹ̀lú wa ni abẹ́ lọ. ó ní àdúrà ń gbà ó ṣàṣọgbẹ̀ gbogbo ooru rọmọdọ́ọ̀nì àtàgọ́ mẹ́wàá alẹ́ táwọn bá ti bẹ̀rẹ̀ báyìí làwọn ti bẹ̀rẹ̀ àdúrà sásọ àdúrà ẹ̀ ti kìíní bí làwọn ti bẹ̀rẹ̀ sílẹ̀ òfin àkọ́kí. mo á wò pé àbẹ́bí gan-an sókè ìsọ̀lẹ̀ wáyà kò tó. ẹ̀mí máa ń kírun yóò sùn yóò kírun yóò sùn yóò kírun yóò sùn. ṣùgbọ́n torí pé ṣé àwọn oníṣẹ́ máa gbọ́ pé àkíní yẹ pé àmọ̀ṣálà ah, ẹni gẹ́gẹ́ ah, ní tí wọ́n fẹ́ bá fún ẹ sí nísìgbà tó wá kí ọ̀tà lẹ́yà tàbí mọ́jọ́ tó kí di mẹ́lẹ̀ mọ́mọ́júmọ́ fọba jẹ́ pé ìṣèjọba ni ọkọ̀ débi sẹ́kọ̀ lọ sùn sọ́sọ́ pé torí pé o sùn o ṣàì sùn fọ́lọ́ òfìsẹ́ ìjọba rárẹ̀ ọlọ́run bí ọba. wà á rọ̀ṣọ́ọ̀lù ọ̀kṣáàna wà á tún kọ́ ọ̀la. àbí nítorí pé torí pé o jẹ́ o ṣàì sùn mọ́júmọ́ ọkọ bí a sọ̀rọ̀ sùn ndị ẹtí tíìtì ó ti mẹfun jẹjẹ rẹ ọwọ dị. ní aago méjì àbọ̀ ọwọ adébẹ làgùn mẹ́sàn án bàbá ẹsẹ má bínú ẹ̀kọ́ ló kì í ṣe ẹ̀kọ́ ló nìyẹn so ni pé àwọn rí tó wájú inú gbogbo àwọn ọgbọ̀n ninety nine point nine percent nàìjíríà fòkọ̀rọ̀ ò ní wá. nígbà ìlú gan fòkọ̀rọ̀ yìí. mùsàkínù ni wá. tí ìwà gbèrú ìta ń jẹ̀mọ́ kí nǹkan máa ń fààyè ìbàdà lẹ̀ sẹ́wọ́n nǹkan sẹ́yìn ìgbẹ́ pé sẹ́yìn afẹ́ ní ten thousand èyí ó ronú tí ah, mo wà ní kọ́lá kéèyàn ní lọ èyí máa wò ó pé tí n bá ń ná bọ́ọ̀lù mi ò ṣe débẹ̀. ìrúsàgbọ̀n ò lè nà kó wọ́pọ̀ kó ẹwọ hadi àti tọ́ba dìgbẹ̀yìn gbà táwọn èèyàn bá ti ń yapọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba yóò dẹ sí wọn ìnira láti ìnira láti gbọ́ bùkátà ẹ tó ní owó tó gbọ́ bùkátà kò ní lẹ́rìn náà mélòó ọkọ ní fi ẹ̀rín fi owó ọbẹ̀ lẹ́nu wò. àbúgbé wọn ní ọbẹ̀ tó ti kọ́lá tẹ́yẹ̀ máa jẹ́rọ ọgá àwọn ẹ̀mẹ́ka ìjà mọ̀ dábà náà ó kékeré kékeré ah yóò sá àrùn fún kókó ẹ̀sàgbà ẹ̀ kìsà wà ní àwọn ẹ̀jà lọ́wọ́ lọ́jà kékeré kékeré kọ́ gbà kan láyé ìjà wà fífi tí ọ̀sẹ̀ nínú ìsìn ẹ̀ láwọn tó kéré jù ẹ̀ káwọn ọ̀sẹ̀ mọ̀ràn àpẹ́ akẹ́kọ̀ọ́ dọ́gbẹ́ sí o èyí ò fẹ́ lè mórí fọ́lẹ́kù sẹ́lẹ̀ àti lò ní kí nǹkan wo. kí n tún wá gbèrú ìlú báwọn kó tún wá mọ́fàyè pé ẹ̀sà di mọ̀ mánéjì ẹ̀ bó làwọn ìkàmú òsè ní bọ́. ẹ̀yọ́ mẹ́nu àṣẹ fi dúnìyà ọ̀tọ̀wì la wà á fún àwọn ọmọ tó kí ilé ìwà kọ́lé. وعبد الأمور في كيله وقاله وأصعب نفسه فيما سيفنى وجمع من حرام وحلال وجمع من حرام وحلال هذا الدنيا تقاد إليك فترا أليس مصير ذلك للزوال أليس مصير ذلك للزوال agbára àwọn kòkòrò ọ̀la pẹ̀sùgbọ́ ẹjẹ́ kí n sún orin tí àwọn afá àkà. ẹ̀yọ́ mẹ́nà aṣọ fi dúnìyà ọ̀tọ̀wìlà. alákùnjẹ mọ́ kòkòrò ni wá o kódà ń gbé ní mọ́tò lu wa àpò ìgbàsàkì ẹni tó ní mọ́tò nínú wa ẹni ó kọ́lé nínú wa mọ̀sákì nínú wa ọ̀rẹ́gbẹ̀kẹ́ ló sọ̀rọ̀ kan jọ kan ó ní bá a ṣe wà á bá a fi gbé wá ní ìjókòó yìí ẹ̀yà àwọn kọ̀ọ̀kan ẹgbẹ́ lọ́rẹ́ táwọn sọ̀rọ̀ alákàntì kéré àwọn ẹni mo ti bujú. èyí wọ́n sọ àwọn ẹ máa ń gbọ́dọ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ wo ni ó ṣe ní ìsìn tàbá wà káàtì àti olùdọ́jẹ́ táwọn lọ́rẹ́ kó lè gẹ̀rẹ́ kí ló ṣe é ṣe. kí ló ń fẹ́ kí ni ta ẹni tó ẹni tó lọ́rẹ́ ta ọ̀rọ̀ lákàtúntì nínú wa tàbá ìmùmù tàbá fẹ́ mú láti bí ah. mm. ní junction road wọ́n láà fọwọ́ káwọn báyìí. ọlọ́run ọdẹ thousand oúnjẹ. Alawi. Ọlọ́mọ náà ṣe fún ìyá ẹnìkan ó wà ní Canada. Hmm. Ó ń kàwé Canada wà ní Sọ́rẹ́lẹ̀. Àwọn àtọ́mọ Nàìjíríà kẹ́jọ ṣáàtì ìyẹn wa ọmọ Canada wa béèrè lọ́wọ́ ẹni yẹn pé how is your wife and your children ọmọ tó rẹlẹ̀ bùtó wà tó kà ní Canada ó ń bí ẹni yẹn ti Nàìjíríà báyìí ìyẹn wa ní wife children ó wà fún pẹ́sẹ̀ bàkì tó pọ̀ dáadáa ó sọ pé ó wà ní kékeré yunifásitì Nàìjíríà òun náà wà tó rẹlẹ̀ dáadáa pẹ̀lú tó rẹlẹ̀ tó wà ó lè níyàwó kó lọ́mọ ìyẹn sọ fún báwọn àhà ó ní gèsè irú Nàìjíríà pẹ́sẹ̀ kọ́ ni ìyẹn ti máa wọ́ọ̀kì ìyẹn pé kí ló ń kí ló máa jẹ kí ló ń ó ti wà nígbà sí ẹ at least kò yẹ kó nírú rẹ yẹ wá sọ ó fi ìlú ti wọ́n ó fi jọ ha gbàdẹ́gà mo sọ mo ní ha bínú kò sí kàárẹ̀ kò fi ọ̀sẹ̀ yẹ ó ti gbé ní tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ó rò pé bó ṣe ní gbogbo ayé inú kó dárí bẹ́ẹ̀. àyà máa ń ná àṣẹ àti dúnìyà pàrọ̀ wúrà. ní tètè bá wà ní mamlaka sòwòdì àti tètè bá wà ní sàwòdì. So, o lè ó wàá jí kẹ kí ni wàá jẹ lónìí. ìyẹn ò sí kódà kò sí ẹnìkan ọmọ ìyá kẹsẹ̀ tó máa ń láì pa wá jẹun sọ̀rọ̀ ó wá ní ah, ó ti sọ ó lóun mọ̀ èrè mọ̀ kàmú nígbà ó lóun mọ̀ kíyèsí pé òun ò rí kẹ́ tó ó dẹ̀ gbọ́lá bá bá ó ní tó máa ń gbọ́ táwọn alábá bá ń sàdọ̀ òun gbọ́ pé ọlọ́run jẹ́ nkọ́lé ọlọ́run jẹ́ amọ́tò ọlọ́run fún ní dìbà jẹ́ ó ní kò fẹ́ ẹ sínú àdúrà wọn pé bí ọ̀rọ̀ àlùjẹ ní àlùmírà àwọn yẹn bùkátà kílá jẹ kílá mọ́ ó ti kọ́kọ́ bí yá náà. ìgbìlá sún sí ń gbẹ. so nàìjíríà tó bá kọ́ wọ haram báyìí kó tó lọ́jà àlùjẹ náà kó tó lẹ́ti pé aláya ìgbẹ́lẹ́gẹ́ ọlọ́run wo ó yí wọ́n kí n tó wá bí o ẹni orí ọdún ilé gèlè nígbà fi bá débi o ọlọ́run fẹ́ ọ̀sá ọ̀sùnmọ́ tí mo ṣe débi yóò wá ro gbogbo ẹ̀ yóò fẹ́ ro pa mo ní òòlè kú ibi táwa ti ń bọ̀ ẹ̀kọ́ sí ibi táwọn wà kó tó wá rò pé àwọn ẹ̀kí ń tó àlùjẹ́ náà. Hmm. Kuma ki to aljanna ya oh, man asha al-umra wa qala eh, eh, eh, wa qala wa ẹ̀yẹ tí sọ ayé wá owó tọ́lọ́mà ní kò báyé wá ọ̀rọ̀ àyíká ó tí ẹ̀ sọ ayé wá. Ah, so kò jẹ́ pé tọ́lọ́mà tẹ̀ nìkan hmm, má sọ tọ́lọ́mà ni so kò lè sọ. so àti ìdá tọ́lọ́mà fẹ́ wa sílá sí kí ni. Òkú pé bò láti ṣàfihàn ní. Ọ̀sán abẹ́lẹ̀ ọ̀sẹ̀ òfin máa bẹ̀rẹ̀ fún wa. Wọ́jà máa mi hàrọ́ mi wà hàlálì. Wọ́jà máa mi hàrọ́ mi wà hàlálì. Àláàlì àti àràbù papọ̀. Tó bá pẹ́ nìkan ló ra máa jẹ tó pé one oh one fọ́múlà yẹn one oh one kò sọ́kàn bẹ́ẹ̀. Sábà ló máa lò máa lò lọ jẹ́jẹ́ pé ó fẹ́ tán. Kò sí kò tó kàn Wọ́n yẹ pé one one zero náà ni ẹ̀ bá fẹ́ mú tọ́lọ́ bá sì kí one one one ó yọ alhamdulilah kì í sàrámù tó kárámọ́ lùgbésí ayé wa pé tọ́ à ń retí wípé a mọ̀ retí pé ọlọ́run ọba afẹ́ pàdé ẹ̀níjọ́ kan àwọn tọ́lọ́ ní káàmì bí ojú kò sí nìyẹn bí ìdílé ìlú wàhálà kọ̀ ha ọ̀rọ̀ àwọn fòkọ́rọ́ ẹ̀kọ́ pọ̀ mẹ́ àwọn àdìsí kan hmm. sẹ́gbẹ́ àbúrò أن يوفق الجميع لما يحب ويرضاه وأن يبارك في جودنا هذا ويتقبلها منا إنه ولي ذلك القدر عليه اللهم وسلنا في دارنا وبارك لنا في رزقنا وأصلح حسنا طاعتك واحسن أمرنا واغفر لنا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار توفنا مسلمين وأحينا مسلمين وأحينا بالصالحين غير حزن المحسنين اللهم قاتلك فترة جهود الكتابة إله الحق وصلى اللهم على محمد وعلى آله وصحبه الأخيار وسلم كثيرا بارك الله في الجميع وجزاكم الله خيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير أبي الله ينعني àwọn ṣẹ́kọ̀ wa tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́ mọ́sàn jẹ́ kẹ́kẹ́ ogun fún ọlọ́ ìjọba wọ́n àti àgbọ̀ náà ọlọ́ mọ́sàn jẹ́ ogun fún ọlọ́ ìjọba àti gbọ́ ní gbígbọ́